kọ́ni lóye ẹ ká máa gbọ́. ṣe ròdòròdò bí ọ̀lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́ ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. ẹ tún kú dédé wo gbogbo bí ti ń gbọ́ mi o ọmọ yín náà ni ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ọmọ olójúdilẹ̀sẹ̀ ń kírun àgùnbẹ́ onílẹ̀ òbí bẹ́ẹ̀ ṣe ń wá àwọn fídíò wa tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń ṣe àìyí àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ àdúpẹ́ ń tàn bá òun náà ni àwọn ọjọ́ ọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá kí ló ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀ làtà mọ̀ sí Jésù Kristi èmi ò mọ̀dí tí ẹ̀sìn kan fi ń bára wọn jà ìwà náà ló dáa ká mú kún ẹ̀sìn wa ẹlẹ́sìn àbáláyé ni ọ́ ni ẹlẹ́sìn mùsùlùmí ni ọ́ ni àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹja fìwà kẹsìn wa nítorí àwọn tá a tẹ̀lé wọn ò bára wọn jà o bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ bára wọn ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n mú wá bákan náà ni wọ́n kọ́ wa níṣe nípa tọ́lọ́wọ́n ọba náà ni kọ́lọ́n kó dáhùn kó ṣe àmọ̀nà wa ọjọ́ Tuesday ni a mọ̀ sọ̀rọ̀ bá ọjọ́ yìí là ń pè ní ọjọ́ ìṣẹ́gun ìdí tí àwọn bàbá wa fi ń pe ọjọ́ yìí lọ́jọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ Tuesday tó bá wá ní èdè olóyìnbó ni wípé ọjọ́ yìí làwọn ẹlẹ́gàn àwọn ọ̀tá ẹ̀là àwọn ọ̀tá Jésù Kristi tí wọ́n kóra wọn jọ pé ẹ̀là kì í ṣe ọmọ Olódùmarè wọ́n ní kì í ṣe ọmọ Ọlọ́run àmọ́ wọ́n tẹ́ ojú sí tì wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀là ṣẹ́gun wọn jésù kristi ṣẹ́gun wọn mo fi ń sọ fún wọn náà wípé ọ ṣẹ́gun o ọ ṣẹ́gun ọ̀tá ẹ tiẹ̀ dúró náà ẹ ta bá ń sọ pé ọlọ́run pa ọ̀tá mi tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ọ̀tá ò ní kù láyé ọlọ́run dá wọn láti jẹ́ ká mọ eré sá ọlọ́run dá wọn láti jẹ́ ká gbò wá jìgìjìgì ká fi lè padà sọ́dọ̀ ọlọ́run ká fi lè dá ọkàn wa padà sọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run náà ló tó gbà ni òun náà ni ọjọ́ yìí ẹ̀ la ṣẹ́gun àwọn ọ̀tá o bẹ́ẹ̀ ni ojú sì tì wọ́n ìdírè táwọn bàbá wa fi pe ọjọ́ ẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tí ẹ̀là ṣẹ́gun ẹlẹ́gàn ọjọ́ tí ẹ̀là Jésù Kristi ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀ ló fi jẹ́ pé nílẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjìrè àwọn bàbá wa máa lo orú ọjọ́ báyìí láti dáwọ́lé ohun tó bá le torí wọ́n mọ̀ wípé ìṣẹ́gun náà ní padà jẹ́ tàwọn bóyá wọ́n fẹ́ dájọ́ àbí wọ́n fẹ́ lọ kóòtù wọ́n fẹ́ lọ rújọ́ àbọ̀n fẹ́ parí ìjà fún ọkọ àtìyàwó àbí wọ́n rò pé nǹkan táwọn fẹ́ ṣe bóyá ẹni tó jù wọ́n lọ ni wọ́n bá fa nǹkan wọn a máa yarú ọjọ́ báyìí sọ́tọ̀ láti ṣàdúrà láti ṣẹ́gun irú àwọn tó bá jù wọ́n lọ àwọn ọlọ́tẹ̀ báyìí ní orí ìràwọ̀ àwọn tí a bá bí ní abẹ́ ìràwọ̀ abẹ́ ìràwọ̀ náà tàbí láti March twenty one sí April twenty one àwọn ni wọ́n ní irú ọjọ́ báyìí gẹ́gẹ́ bí lucky number la fi ń sọ fún wọn wípé irú ọjọ́ báyìí kàn yà sọ́tọ̀ kàn máa múra dáadáa kàn ṣe bí ọjọ́ ọdún kí wọ́n fáwọn èèyàn ló ń jẹ kàn ṣe sàrà kàn gẹ fìlà kàn gẹ gèlè irú ọjọ́ báyìí nítorí ọjọ́ ìṣẹ́gun ni ló fi jẹ́ pé irú ọjọ́ báyìí àwọn ìràwọ̀ ọ̀nà tó nírú ọjọ́ báyìí red àti àwọ̀ red àti white ló yẹ kán máa wọ̀ nírú ọjọ́ báyìí kì í ṣe pé torí kankan kì í ṣe bọ torí wípé àwọn ẹ̀mí tí wọ́n ń bá wọn rìn wọ́n sọ̀kalẹ̀ wá ńjọ́ náà ìjọ yìí náà sì ni ọjọ́ tí wọ́n yà fún Ògún o Ògúnláka ayé ọ̀sìn mọ́lẹ̀ ìjọ náà irú ọjọ́ báyìí làwọn àwòrán Ògún tó máa fi bọ Ògún ó jẹ́ gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n yà fún Ògún láti máa bọ Ògún àwọn tó nírúuràwọ̀ yìí a máa jáde sí wọn wípé kán máa bọ Ògún láka ayé ọ̀sìn mọ́lẹ̀ kọ́nà wọn lè là àti láti ní ìṣẹ́gun tó péye mo fi sọ fún wa pé àwọn tó wà lábẹ́ ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ náà nítorí wípé Ògún ni wọ́n ya ọjọ́ yìí fún nítorí wípé ọjọ́ yìí ọjọ́ ìṣẹ́gun ni fún ẹ̀là ó fi jẹ́ pé wọ́n á mọ̀ ní àyà àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí tí wọ́n bí tí wọ́n lórí tó yẹ pé lọ́kì dé wọn ni àtàwọn tán bí lọ́rú irú ọjọ́ báyìí wọ́n á mọ̀ ní àyà púpọ̀ ìmí lè jẹ́ ràwọ̀ náà pọ̀ èyí tó bá jẹ́ ràwọ̀ náà nu wọn wọn máa jẹ́ wọn máa ní àyà púpọ̀ bẹ́ẹ̀ òwò ṣíṣe ó bá ràwọ̀ mu púpọ̀ òwò ṣíṣe bá ràwọ̀ wọn mu bẹ́ẹ̀ ni ó bì ó dáa kán mọ̀ ṣe sàrà irú ọjọ́ báyìí èèyàn lè fi ṣòwò náà àwọn nǹkan tí àwọn bàbá máa ń fi dáwọ́lé nǹkan irú ọjọ́ báyìí èèyàn lè fi bẹ̀rẹ̀ òwò èèyàn lè fi bẹ̀rẹ̀ ilé kíkọ́ torí ọjọ́ ìṣẹ́gun ni ọjọ́ ìṣẹ́gun ni elédùà ọlọ́run elédùmarè yóò ṣe àmọ̀nà kálukú wa bóyá nọ́mbà ṣe lọ lórí lórí screen yín bí wọ́n bá ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó fẹ́ béèrè lọ́wọ́ wa ọlọ́run á jẹ́ ká mọ̀ máa pe nọ́mbà àbí kó bá a sọ̀rọ̀ lórí whatsapp ó fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé rẹ àbí oníṣòro kan tó ń dojúkọ tó fẹ́ kí àwọn bàbá wa nílẹ̀ yorùbá kí wọ́n bọ̀ wádìí sí ẹ̀ kí ojútùú lè wà pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀ba nìkan lọ́ba ti fúnni lójútùú lórí nǹkan o máa pe nọ́mbà àwọn kájọ kájọ sọ̀rọ̀ ọlọ́run sì fi solution sí bóyá àwẹ̀ àbádùrà ní tiẹ̀ jọmọ́ ni o bóyá kán ṣe koran fún ọ ni o bóyá kán gbàwẹ̀ fún ọ ni o àbí ètùtù ẹ̀ àbí àjò kan àbí kejì tí ó bára ọ̀rẹ́ mu náà ní tiẹ̀ jọmọ́ pe nọ́mbà yìí tàbí kó kàn wá sí wa lórí www.igbagboyorubamedialink.com tàbí kó bá a sọ lórí eh, facebook wa ìgbàgbọ́ yorùbá ó sì lè pe nọ́mbà ẹ̀dá ẹ̀ lé níbikíbi tó ti ń gbọ́ wa àánú ọlọ́run ọba kò ní fi wálẹ̀ ẹ jẹ́ tó sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ wà nírìn àjò ní ìsìn tó jẹ́ wípé eh, orílẹ̀-èdè tí wọ́n wà wọ́n ń fojú winá ìṣòro kan àbí kejì tí wọ́n ti mọ̀ díẹ̀ ó ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè tó wà kò bá kì í ṣe ibi tí ó bára ọ̀rẹ́ mu ni bóyá ibi tó tutù ju ìràwọ̀ rẹ lọ ni àbí ibi tó gbóná ju ìràwọ̀ rẹ lọ àbí àwọn kankan wà tó yẹ kó o ṣe kó tó kúrò nílé o lè ṣe náà tí ọ̀nà rẹ ó fi là ó lè jẹ́ pé iyọ̀ ló yẹ kó o fi ṣe sàárà o ó lè ṣe gbín torí ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbín àbá àwọn nǹkan míì ló yẹ kó o fi ṣe sàárà àbí kó o ṣe sàárà fáwọn ọmọ kéékèèké pẹ̀lú èso gbogbo ẹ̀ pátápátá ọlọ́run aláǹjẹlọ yóò kọ́ àmọ́ ṣe ni wọ́n dànù dúró lórí eléyìí àtúnṣọ́ mi lágbára lọ́wọ́ bye for now i love you so much. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ máa gbọ́.